أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالبرك والطاغوت واستمسكت بالعروة الأخرى لا انقسام لها الله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا حبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء لما بفضلك وكرمك يا ذا الكرم من والإحسان المن رب اشرح لي صدري فيسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي ست الله مجبول علينا وأي الله نظرت إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين صلى الله عليه وسلم عليه وسلم يا كان شنتو من صلى الله عليه وسلم الله عليه وسلم إنما نبي أوضع أنو مريكا ويري كوسة أوضي إليزوزة Biro muri ne kaya initi ina na mije na bo inije na kaya ka ulaika alladhina hada Allah fa bihudahu muqtadi lórí ẹ̀ka nìkan níbi ẹ̀mẹ́ náà ẹ ọ̀rọ̀ náà ìjàkọ̀ lórí ọ̀nà oṣù lè lò wá ohun tó mórí ọ̀nà rere kàyè amadu kò mórí ọ̀ka yẹn tó mórí kọ̀mọ́nù hẹ́mẹ̀ níbi ẹ̀mẹ́ mẹ́rẹ̀ níbi ìbọ̀rọ̀ ní màá ismail ishaq yaako bọ̀bọ̀ gbẹgbẹ ọmọ ọ̀fun kan. ẹ̀yàdílé mọ́ tó mọ́rí ìbò náà mọ́rí ilé bí ìbéèrè ìkàlẹ̀ ẹ̀ta yàrá ẹ̀ta mọ́sọ̀ mẹ́rin mẹ́ jòlí ó tó mọ́rí mẹ́mẹ́ hámáwá mẹ́ lẹ́yìn ẹ̀họ́ hámọ́ ń tó mọ́rí sáfọ́. bíṣọ́ wọn ní arábẹ́ muhammed sallallahu alayhi ọmọ bí kàá ló ní. ìsọ̀nà yẹn na ẹ̀ ẹ̀ máa kọ́ mọ̀ yẹ́ hẹ̀ pẹ̀ bẹ́ kàtà ntí náà hẹ̀ kọ́ ọmọ yìí bí kàá ló ní. wọ́n tó ọmọ yìí yẹn mẹ́ẹ́ tẹ́yìn wa anyi dɛ ɛdze ahyɛ ahyɛwò dɔkyi ni ɔmɛ na. tinyi ɔyɛ wa bi kaa bi bi bi ini ìyá mi kàá ti náà. ina sɛn tó mo yi kaa ní ògbó olókùrú obi ní masalasi omi ò sọ èkó omori yà má dára àkàtà na dọ̀ kókó báyìí na yẹ́rẹ̀ wá ká omori na náà omori omori ìjọ àwọn àkátà wọn ń tó wọ àsúnṣe wọn ń máhẹ máhẹ ìsọ̀ntòmù yìí ti pa ìlọ ọ̀bọ̀nà ìsọ̀kàyí zẹ́yìnà ìlọ ọ̀bọ̀nà kọ́ọ̀rọ̀ ìmọ̀lẹ́gbẹ́ yẹn àwọn ẹ̀rọ ọ̀tọ̀ wọ àsọ̀kà aka ọ̀nà àyẹ̀ṣẹ̀ wọn ń nọ̀nà àyẹ̀ṣẹ̀ wọn ń kọ́ nọ àyẹ̀wò ló ń tó wọlé ìgbà ká yìí. enyume enyume n'ezi igwe omori eyi aka odue anyị na-akọrọ n'ụka amen mehe ọpụ kapa kagoko enyume n'ezi igwe omori eyi aka odue woteyi amẹ́rẹ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ kú ojú wọn na èyí iná ìkó mórí ọ̀rẹ́ rẹ̀ báwo ọ̀ka yìí wọ́n pọ̀ ọ̀n láhùn náà sàn ɛhɔ ɛsɛ ɛwɔ ɔba ɔno ɔmori esi huru ma la ɔmori ɔkaka wa mehu na ɛnwa wa mehu no kaka ɔmori ɔnawo si yi diba ahyɛ ɔbɛ nika ɛyɛ ɔsi na ɛtetɛ ɛyɛ ɔma maana ne maa nika bibi hu ano anyi si dɛ ne ahyɛ ɔtɔ deɛ wɔn ni òṣètò rẹ̀ rẹ̀ náà ní ìbátọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yà ìrọ̀wọ̀n yàrá ọ̀sán láti ọ̀rọ̀ tó wọlé ìṣúra ẹ̀yà ápù ọ̀sán láti ọ̀rọ̀ tó wọlé اللهم صل اللهم صل على محمد وسلم صلى الله عليه وسلم olóòrùn ó kápọ̀ ọ̀rọ̀ wọ́n nínú mẹ́ẹ̀mẹ́ ẹ̀mọ́ máa kà wọ́n yàrá àbúkísà ẹ̀lẹ̀ haram yẹ́rù mẹ́ haram ó kápọ̀ ọ̀rọ̀ onyo nena uponyara imeka kanuho nyara de ngoba mebao yesu tinyo tinyo kama ko ama wale kama kama ayo na oyo usini oyi shome mwe ro shoma ro ko pe ga ro sọ́lọ́tù ní tó mọ́rí náà tí ní sọ́lọ́tù ní tó anyị mụrụ sáàmì mụrụ a dọ́ọ̀rọ̀ fòzòbóòrò dọ́ọ̀rọ̀ siri personality personality n'ọrụ mụrụ a n'ụwa mụrụ ọ̀dà ihe ọrụ alisa anabɔ islam wíwí tìka mòrú ɔmọ nàánì omori bọta wọn asọ mọkọrọ mi kọntu omori mi nà ayé òyìn enigbọn náà omori ka yẹn tó omori ka ọkà ayé sani hẹrẹ náà nàánì. ɛhono ne ne abom abom ntomori atomori atete ne ku ebi a nyɛ ne ntomori atomori atete ne ku ntomori to yɛ ntomori ka yɛ ahɔko na na hɔ ɔne kuro de de da ɛnyɛ ɔno kuro na so ɔne kuro de nyi si tɔnso islam ọ̀ṣọ́ lè fi fẹ́ yọ káwọn anyị ọṣọ yẹn nẹ àwọn yẹn náà nù lè rí ẹ aná abẹ́ ẹ̀ bá dáa ìwú eyi ẹ ẹ̀rẹ́ ọ̀nà ọ̀ṣọ́gbọ̀ àwọn yẹn kó ìwú eyi kó wọn mú yí yẹ so na jẹ́ fún na ká ẹ̀wọ̀n na ògbọ̀ ẹ̀ na ọmọ ẹ̀yẹ ní lẹ́sìkò ní na òkú ọmọ ọmọ kàkà ní alẹ́ ẹ̀yà ọ̀nà ní pàrọ̀bọ̀ òwù ẹ̀dẹ́ sísè dà lọ́wọ́ àmọ́ àyìnbẹ̀ ó lọ́ fẹ́ tuntun rẹ̀ sáwọ ọka wa mẹ lu esisiri personality ahọ lọsọ tó mọ nínú lu esisiri personality ahọ anyigba oye kàlẹ yìí ọmọ àṣírí dín náà ẹ̀ka sọmọ sọmọ ọmọ ayélujára ni o ṣèlú ọ̀ṣọ́ rẹ̀ ọdọ mu ni ọsọ bẹ kawe ẹrọ lè mẹ ama ọkasa ọkasa asi di ba ọkẹlẹ mẹrẹ kàwọ kẹlẹ kíkà tọ ọba kàwé kẹlẹ ká ọkà tọ ọba ama ẹsẹ ọdọ bá dọdọ ká ọba bọọyà ọba bọọyà.

ukata ọba ọyọ kure èyí ten million ọka dọ ọmọ asọ sẹtula sẹtula yes ukata ọba ọyọ kure èyí ọ bu ẹni bọtò lọ bu ọsẹ tán ọ báà ní ẹ bu ẹsẹ ìlú wọ ẹdínlẹ́sẹ̀ fúlẹ̀ kí ọkà dọ nùhínà do ɔgbɔn sɔrɔ de yɛ nyɛ wɔn nyere ɔmɔ ma o kana k'o dɔ de ka ayo ntɔmori alimami hasan rɔbi ɔwɔ hɔ ɔzɔ ɔbɛnɛ ɔnyɛ mɛɛwo amɔ ma nyɛ n'ɔnɔ ɔrɔrɔ ɛyɛ ka wɔnyɛ wɔ akɔnyɛra yɛ hanya nn. ẹwọ ẹwọ nana nana ọkọ kó ẹyẹ sẹ pé èyẹ yọ ọdún lóde lórí ọ èyí ọdọ sẹpọ náà lọ nyọsa wọta ọwọsọ ihe kọ ani yọnyara náà kọ nyara lọba nkee adójọ náà ama ọba aka ezi rẹ so. ama ahu ehia ahụrụ ahụrụ onye na ɛwɔ ahụrụ ahụrụ ne ɛwɔ joli joli steve dada ɔmɔ yin bɛ koraa no koraa no ide a e ya ahe kɔltɔ nyara abomination na ka ahụrụ onye ide na sima kí wọ́n tàbí ní òtù ní kílásì òtún orí ìsà kọ́rọ̀ àwọn ọmọ tàbí ní síkà wà ká wọ́n bá àmà èkè kọ́rọ̀ àwọn ọmọ tó gidi condition fọmọtẹ ọ̀hún náà wà sáré ọ̀hún náà sára àjẹyẹ wà ká wọ́n bá àmà tìnyẹ ọjọ́ ọmọ àwọn ọmọ ní sèwà àmà ẹ sẹ́kọ̀ọ́ náà lọ́wọ́ àkúrẹ́ ẹ̀wọ̀n jù sí ní zọ́zà. àbámu náà mo rí ìṣirò ìka ẹ̀họ́n ní ẹ̀hìn sọ̀rọ̀ ẹ̀yẹ nnẹ̀ nẹ́ẹ̀yẹ awọ kẹ̀yẹ kẹ́ mo mo ìbírú àkàrà ẹ̀kẹ́ ẹ̀họ́n ẹ̀hìn ka ọ ìrẹ ọgbanyẹ ọ náà ọ̀ṣọ́ òfin ɛha ma na ɛbɛ hɔɔwe ama amaghị hɔ kporo bi ka ya bore wɔn ndị ya maka kanya ne asɔgye ye ahụ awo yɛ hɔn ɔdi na ɔhyɛ ahoɔ na ɛha ma na ɛyɛ akɔ aba papa ama ne ama nkiri nwere ama na ọlọ́pìn tó mọ̀ yìí lọ́yẹ̀ ṣe náà àwọn òbí ẹ̀kọ́ àfihàn ọ̀hún ányá ní mẹ́rin inú wọn yára ó pọ̀ ọ̀rọ̀ ẹ̀ ẹ̀rú amúnà òṣè sọ́mi kẹ̀. ọ̀pẹ̀ ọ̀pẹ̀ ọ̀nyọ́ ní sèǹdà ọ̀nyọ́ ọ̀nyọ́ ń wọ̀rọ̀ mẹ́ ọ̀pẹ̀ bẹ́ẹ̀ lé yóò bàrà. lọ́tún tó mú rí òpin náà ilé òwàrá kọ́yí limitation islam has limitation kọ́ ó wà ní àpọ̀ sí example alimam hasan ajé tó mú rí bẹ́ẹ̀ sọ́nù náà ayé sì ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wà lọ lọ́wọ́ kàkàrà ọ̀rọ̀ àpẹẹrẹ ẹ̀ka àwọn ọlọ́pẹ̀rẹ̀ àkùrẹ́ ẹ̀wọ̀n ọ̀sẹ̀ to ọmọ istikfa ọmọ istikfa ayé ìlú kàwé sáà wọn kò kọ sísá ìwárí láwọn ọmọ rẹ ọmọ ọrùn kẹlẹ rẹ sí ọmọ ẹni kàkà ọmọ sì yá mi to ọmọ istikfa bọ́ọ̀ rẹ kọ́ náà ọmọ wọn fún mi ìbàdàn náà ẹ sísí káwọ rẹ ká ẹni rẹ ní gàfà rọ ọlọrọ ìsìkò ní àwọn ọmọ ẹni kàkà fáwọn ọlọrọ rẹ ká yìí. ruebere sa umebawura ina ọdụ ramadan ịsanye mepụtata ahụ ọrụ ọrụ a na-enye nwa agha ọma enugbo ntụ omori dakwana mi kafara kafara ni ka yi ọba ọwẹ tụrụ tụrụ ẹ̀rọ ọ̀bọ̀ ọmọ ọ̀hún ẹ̀tà àwọn sìtìnà mẹ́sìkìnà ọ̀tísáyọ̀ lè nẹ́bẹ̀ ẹ̀ta rẹ̀ onosuye amanẹ́bẹ̀ ẹ̀ta ọ̀tísáyọ̀ wà dé náà bàbà àwọn àwọn kọ̀ọ̀rẹ́ wà kọ̀ọ̀rẹ́ àbíkó ma ọ̀ọ́lọ́rí dóòwúrọ̀ bọ́lẹ̀ ọ̀húrọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ ọmọdé náà ni oníkàfà àwọn ẹni ni ní tuntun mọdọkà ó ní wíwẹ tá a nù ṣé ewu ẹ ṣé mo wíwẹ tẹ ọkà náà ọ̀nà ọ̀yọ̀ ọ̀nàlì ọ̀nàlì ní kúsà ni wọ́n mú e, ma wọ́n mú kàfà ọba rẹ ẹ Eh, bẹ́ẹ̀ kọ̀dọ̀ rẹ́bà mi sadaka yọ̀n àṣìṣọ́ yọ̀nà máa nà ẹ̀yọ́ dọ́ọ̀sí mi kàfàrà ìjà àṣọ ní tí máa yọ̀ lókè wọ́n tó mọ̀ yìí òde ní èrò sí ihu nọ àwọn ní ihu nọ nà ẹ̀yọ́n àgùkẹ́ ẹ̀yọ́ ní sì ihu nọ nà iná iná ọ̀pẹ́tì láti ohun tó ń wọlé yìí ina abeti madina ina aka na kɔ bɛɛ bɛ ma kari madina ɛsikɔrɔ bɛɛ ina abeti madina ma ɔnɔ bɛ n'osu mu kirikiri awo ne yɛ fi ye wa se ɔnɔ ma ɔnɔ bɛ n'osu mu kirikiri dɔntɔ mu ni nyinyɔn mu yɛ dɔntɔ mu ni kɔnɔ ayɛ ɔn n'osu mu ni ɔn yɛ kafa ara mu ọ̀nàrẹ́ yìí sí kàfàrà ọ̀nà ẹgbẹ́ ní ṣọ́ọ̀n ọ̀nàrẹ́ làrí ọ̀n ọmọ so ọmọ nípa ayẹyẹ rẹ ọmọ bá rẹ ó rí sáwọ ká ọsùn ló yìí ń dọ àwọn ẹni tó tọ ọmọ sì fẹ náà mi tẹsibí yìí o náà. ayé ti ṣe ìwé àwọn ọmọ yẹn náà sọ ìyá àwọn ohun tí wọn ń lọ ìsọ̀kọ̀tà owó ilé ẹ̀ka àkáyọ̀ náà nìyẹn wọ ẹ̀rẹ́ ní sọ́ọ̀rì tó ìlú lójú ìgbà kàkàtì ilẹ̀ tẹ̀lẹ̀. Màsílátà ń tọ́mọ̀ nínú. Òsè wọn ní ìyá mẹ́rù. Àníkà ọ̀sọ̀ọ̀sẹ̀ wá sí sẹ́kẹ̀ sọ́ọ̀rì ìwọ̀n. Àbẹ̀kọ̀ ẹ̀kọ́ ẹ̀ka. Òsè wọn ní ìyá mẹ́rù iṣẹ́ mẹ́rù yúrọ ẹ̀kẹ́ ọmọ wa sí ẹ̀rọ ẹ̀mí káwé rò ó kẹ́nẹ́ka akẹ́bẹ́ ẹ̀bẹ́ wọ́n wá ṣe tó nyẹ́rẹ́ ẹ̀sọ́ wọ́n wá ṣe tó nyẹ́rẹ́ ẹ̀sọ́ ní èyí ẹ̀bẹ̀bẹ̀ ẹ̀bọ̀ ọ̀rọ̀ ìyó ìyàn ọ̀pá náà lò bẹ́ẹ̀ ní yúrọ ní lùfẹ́ tó nyẹ́rẹ́ ayọ́ ẹ̀nà mo ní ẹ̀kẹ́ lùfẹ́ tó nyẹ́rẹ́ ayọ́ ẹ̀sọ́ náà kò ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ ọ̀sọ́ nìbẹ̀ gúnà ọ̀sọ́ nàbàmẹ́rẹ́ ewúhúrò kàyé umesha tutuhure hii uhure hiyo ehe asa na ata ile han ana mudhi nani euro e ka ata kene ama aka ka na ata do re ka do ko mudhi do ko o ke ata o ke na ile han ata to e ho ma na e awo anyi ka o e mi shiro e ava ya ma ya kɛtɔ ɛna ɔno nyi tura sɔma wa se se kɛ sɔɔri ɔdi sɔɔri ɔno ɔno bɛ yɛ. mo de sin yeju nani. ayi ne sigi ɛwɔ kɔnjisɛ ayi ayi ayi ayi ayi sɛbɛn yɛ bi yɛ nana bɛ a ko ko le ɔno ɔma sɔnyɛwɔ mɛ. ìsúnmọ́tò tó mú ní fertility control àkàrọ̀ ọ̀nà ìsúnmọ́tò tó mú ní junior school principal. irú ni wọn kàkà yìí wà lójọ́ ìmọ̀ àjẹ́ ẹ̀ẹ́lì on health grounds. laafia jozi kayi ọdụndụ enwenwu laafia ọkụkụ ụgbọ ọgbọ onyozi ala akwụkwọ n'anya dozi laafia n'ọlakụ ụgbọ ọgbọ anya onye sọ anyị terminal disease ewu ndị ụgbọ ahụ dọrọ eji jozi wi dọkịta dọkịta advice ka agobi health for health reason agobi láti ọ̀tẹ̀rù olùsì asókòlè kùjẹ asókòlè kùgbòsì kẹ́ àwọn ọdún ìgbùsà ẹ̀wọ̀n máa ọ̀nì ọ̀bọ̀wà ẹ̀mẹ́rẹ̀ ọ̀hún bí ka agobi ẹ̀tọ́ tí náà yọ̀ ọ́n anamá tàní rọra àpáwá tù. ló gbà pàdé space náà ọ̀rọ̀ wọn kà àmọ̀ sọ. Akwụka ìdẹ̀rẹ̀ kàkàsẹ̀ kọ̀ àrà kwe nkwe ọ̀ onye ọhala ya nri dọ̀ àkụbụ ọhala ya ọda ebe kehie ya awụ eyi ama paanị ọnyị ịwa. nyi. ịwa ɛhɔ ayɛ ano classroom no a ananyɛ bi ɛɛwɔ yɛn na ɛti titɛ no a ɛti titɛ no ɔne classroom ananyɛ bi ɛɛta yɛn na ɛti titɛ no a ɛti titɛ no ɛduro kɔba ama ɛduro kaa ne ba daa yi ɔdze kɔba ɔno ma ɛwɔ ayɛ kɛlɛ ɔɔdo ɔɔba awɔ ɔɔdo na ɔɔba awɔ anka. classroom ẹ̀ ẹlẹ́yẹ ẹ̀ ọ̀yẹ̀ náà ọmọ ọ̀sẹ̀ yẹn di títẹ̀ di títẹ̀ náà wọ̀. Tọ́sọ́mọ́ náà anyi spacing bẹ́ẹ̀ kí agbóhùrẹ́ ọmọ mi yẹn lóṣù mẹ́tẹ́tẹ́ náà bẹ́ẹ̀ ni kí ojú ọ̀sọ̀ ọ̀rẹ́ ẹ̀ ẹ̀ yẹn mẹ́ka. Amaka siri mi àárẹ̀ Koran amaka Islam

yìí àìrúhu ní àbíbáyéhu ní ènìyàn náà ẹ̀rẹ́ ní ọ̀rọ̀ ọ̀kà ọ̀rọ̀ kọ́ náà ọ̀dọ́ náà ọmọ ọmọ ẹ̀dẹ́ ẹ̀rẹ́ rẹ̀ ní akọ ọkọ dọ́là náà sẹ́yìn ní ṣókàwé ọ̀rọ̀ tí mẹ́kẹ̀ yìí láti ní ṣókàwé ẹ̀ wọ́n ní ìjọba ọmọ nàbà ní ẹgbẹ́ sílé ní ilé ètí àwọn ọmọ nìkan ọ̀rọ̀ slọ́ṣẹ̀ ìtú ọmọ yìí ìní ìní ìní sẹ́yìn ní ẹ̀rẹ̀ ní ọ̀nyà wúrí ayọ́ náà kò ní ọ̀wúrí ọ̀tà inú gbé àbáyé rọmọdéza na ọkọ́nà ọmọ èrí pòórò ìhẹ̀rẹ̀ ọ̀ṣọ́ náà wà enwere ehi ọmọdé ọba ya nù àpamọ́ náà ṣe ị ìjọ náà ní títọ̀ àti ìpínlẹ̀ lọ́la bẹ́ẹ̀ ní ẹ̀mọ̀ iye náà lẹ́yọ otu mọ́tò wà náà mọ́tò wẹ́ẹ̀ tí ká rí ihe ọ̀rẹ́ wà sí mọ́tò mo bá yẹn ẹ̀wọ́ òkùnkùn rẹ̀ wáwọ̀ àmọ́ òkùnkùn kẹfẹ́ ní lókè lókè yẹ yìí yìí ẹ̀mẹ̀ ìzẹ́mọ́ wà fún ọjọ́ bàtà ìzẹ́mọ́ wọ́n yìí ẹ̀rú ọjọ́ bàtà ọmọ yóò sì rẹ̀ yẹ yìí. jòdòdó máa ní òzò tètè kàwákàkà báyìí ẹ̀wọ́ fún ọjọ́ wà mọ́ òkà ṣíṣú ọ̀ sẹ́yìn èdè kan tó ìjọ ìmọ̀ do ɔsɔ yɛ ŋɔ agokusi ɔlɛ okɛtɛ omori ɔnu mu ne yɛrɛ omori yɛrɛ ɔsɔ ɔlɛ mama wo ere ero kisi ri ma ɛsɛ du ere ero kisi esɔmɔmɔ mɛ ɔbɔ esɔfo mɛ múlẹ̀ sí i. náà. ọlọ́run kẹwàá rà ká ọ̀rọ̀ ọlọ́run ojú ìṣọ̀lá ẹ̀sán ọ̀rọ̀ ìṣàmìlẹ̀ rà àtẹ̀sálẹ̀ ẹ̀wẹ́ ká ó tó ń yẹ ìlú yá ìgbàgbọ́ ó ń lura ó ń lura ó ń lura ọ̀yẹ́ ìmọ̀lẹ́. mọ̀sùmọ́ tuntun mi rí. ìzà wọ́n yẹ ìzà tuntun náà wọ́n yẹ ìzà tuntun mọ̀sùmọ́ tuntun mi rí nìyẹn. a máa sọ nígbà bí káyé. eji na-aka nrụsa mmemmera ọ mere nwa ịwa agwọkawa eke ezi na-arụ mụ amma kuwelele eji afuka fatima tuzara ini je se ntomori to ne to ntomori ọni mi kaka ẹyẹ ko ntomori ya. dọ́mọ̀ náà wọ́n tó ọmọ ní ìṣe eré tó ọmọ ní ìmìwò yíyá ama sọmọ kìkì ibi bí ìdá zùtọ̀ ọ̀hún sẹ́mu ọ̀ríkà yà á nyẹ limited time yà á nyẹ họ́ kùmẹ̀ onínyẹ̀wúlò nkuma sọ tó ọmọ ní ìyí. ọ̀ yà kúrò wọ inekú ìtẹ́ ni mèrè yà mẹ́wàá nyẹrẹ yẹ wọ́n mọ́ra sɛ anyi ah, mi nyɔn zaa zutu obi yi yɛ akpɛkpɛ wo o ti sɛ ɛwɔ na ɔka deɛ yɛ kpɛkpɛ bi ni deɛ yɛ yɛ yɛ yɛ na. o sọ sẹni kọ́ ní sẹ wo yẹ máa ṣe lọ kó o ní ní dé lọ yẹn lẹ sí ní ma lẹ sí ní náà. sẹ́lú ẹ̀ mọ̀ sẹ́lú ẹ̀ mo dé tó ń sọ. There are certain offices in our It's not in trouble. Tears not in trouble. Tears a lot in the Okuomori, ẹni sí rèé omori yìí. lóṣìírí ohun tó mórí ọrùn sọ́nẹ iná ọ̀wẹ̀ iná ọ̀gbọ̀wẹ̀ àbẹ́wọ̀ déédọ́ sọ́ni mẹ́lẹ́sì lóbìrì ọ̀ṣọ́ ẹ̀rọ lóòrùn kó mórí. Ayíkọ́ ayé mi kọ́ sẹ̀lú náà wọ̀ ká yé yìí. Ọ̀nù kàkà àmójú ìkẹ́ ẹ̀ ẹ̀ nìyẹn. Òkú yìí. ana yẹn wọn kó mu ní misiri yóò mu ní ọ̀rọ̀ tán dọ́kà yìí islam ọ̀nà mi dọ́ọ̀ṣọ́ mẹ iná ọ̀dà ọ̀ dọ́ọ̀ṣọ́ ní madrasi ayé. صل اللهم صل على محمد وسلم نعم ọjọ́ ẹ̀kọ́ ọ̀hún rọ́bà ojú ọba àkíkọ̀ọ́ bá náà masalati ntɔ mu ni masalati ntɔ mu ni onye mme ɔhụụ dɔran amasɔndoli ka izeizi tɔla kaka ka iyi ɔbɛ izeizi ɔnɔ ɔra ɛtɔ no ɔnɔ ɔrɔ ɔnyi oyi ɔmɛ ɔra ɛtɔ no ɔnɔ ɔrɔ islam islam sèé ama nyuze onu omori toyo onyene okurewo ibawa na okurewo anyuze onu omori toyo ama ye kolo kolo ọdikaye ọmọnà ọkà ẹwànkà ibawa okukoro mẹnu ní esikawo yi tọ́sí kaye sọdá ẹ̀kọ́ sọ yìí mmasọ yóò wà ọmọ ọmọ kolo ọmọ ọmọ islam ọmọ.

ọgbọ́wọ́wà ojú ọ̀túnyọ̀ anábọ̀ ní ẹ̀kọ́ kúkú ní kọ́ọ̀t onítọ̀lùkálí lẹ́kẹ̀lùkálí ọkùnkùn mùsùlùmí kọ́ mẹ́tò àwọ̀sù ìjọba ọdún ọ̀rọ̀ àdúgbò wòlí ìṣòṣe ọkọ̀ náà ní ìmẹ̀bọ̀ ìṣàmẹ̀. lọ́tún tó mú òsì ọmọ ọba hùn ní ọba kàkà ọba náà amuntu muri oyo kai onye no kayo van ko huro no bo ana sibi kenye mkata a oswo na ha ko so na a ni tuja mo ko mtuja a pa isa mo ko ina na me do ko to ke na buka we ro ne huna a buka we ro na to monsieur loya na ni ba ka eh ele ele n'ekyidwo n'abɔ ahoro ahoro oya oyi twɛm ahoro oya oyi twɛm ahoro tɛ ha teku ahoro olola omuli ɔba ya yi ama anya nkata islam ɔso de tɛ ayako nya nkata socially aso akɔbi dobi ka ye ɛbi ka wɔ ɛpa wɔ ahe pa de. wàhìn náà na náà kàn na àmà náà ẹ̀yẹ nkata náà bẹ́ẹ̀ anáfà máa náà ma dẹ́ anáfà ẹ̀zà máa yá náà bọ̀ dẹ́ dọ́kọ̀ yìí ọ̀ ìyọ̀ anáyẹ̀ náà náà wọ̀ ká yẹn mu ọkọ̀ yẹn na mu ama na osu ọkàmọ onísùkọ̀nà kúkú mu káwọ wọlé mọ́nà ara di islam onísùkọ̀nà kúkú mu káwọ ní islam sẹ́lẹ̀ ọkà olóró wà ní tọ̀rọ̀ pọ̀ pánà rẹ ní ìkúnú wíìhù náà kàná pọ̀ pánà lórí iṣẹ́ òfú ọmọ wọn lọ́sùn tún mọ́ yìí ní ìkúnú wíì ọmọ short ọmọ ìdíkọ́nà short wù. sáhẹ́ ìṣọ́t níbi ẹ̀ ọ̀nà òwe ihu ọ̀bọ̀dọ̀ ẹ̀kọ́ ní òwe ihu náà ọ̀pá nù ọmọ ní kútẹ́kútẹ́ wù. àná ọlọ́sùkọ̀ náà kún mu káwọ́ islam sáà kọ́ mu káyé ọlọ́sùkọ̀ náà ọmọ ẹ̀kú sílẹ̀ mìíràn dọ́ọ̀nù ọmọ ẹ̀kẹ́nẹ́kẹ́ náà ká náà ọkọ̀ náà kọ̀ wọ́n. lọ́sọ̀ kẹ́ ọbaayọ náà sùn yẹn o anabi sadaki wọn àbá ẹrẹ máa ọkà dé lóńtò mọ níyàmá wọn náà ọkà dé ọ sadaki àwọn ẹrẹ máa lọ wà bọrọ ẹ wọ. so wọ́n kàn ní sísun náà ọ̀sán ni psychological ọkọọmọ social problem ẹ wò kọ́ ọ ọ̀pá ẹ wò ó tìjà àmọ́ àwọn ẹ̀rẹ́ yìí anadẹ́ ló tó ìṣàmúhóró ẹ̀ ń àmì sọ tó mo ní kẹyẹ ẹjọ sí ìnáwó kẹyẹ àtúnṣe ọjà lónìí ní èsì àtúnkẹyẹ oríṣiríṣi náà nàányẹ ọmọ nàányẹ ọba àmẹkáyẹ ẹṣẹ wọn dùn wàhálà ẹdá yìí. so ama ma ɔno kakaaka ɔna ɔba gye ɔna ɔba gye yi bi ɔ mɛyɛ mɛyɛ dɛ ɛma mɛyɛ daba ẹni wo kò sọ ó láwọn ọ̀gá ọ̀gá tó ló yé ilé ọ̀pọ̀ ọ̀gá ọ̀gá ọ̀gá àti akọ̀ wà ní ọ̀yẹ́ ọ̀gá náà mọ̀ òun ní wà láyé ìròyìn wọn ló sùn rẹ̀. Bẹ́ẹ̀ni ìròyìn wọn ní ìròyìn ọ̀gá ọ̀pọ̀ ẹ̀yà wẹ̀yìn láàrin ìrora ẹ̀rọ ìgbàlọ́wọ́. Àwọn ọmọ fẹ̀kọ́nyá hù ní èyí lóòjò rí Islam mẹ́rẹ̀ yìí. Àmọ́ ìrẹ̀ ìrẹ̀ ọ̀dìkà ìrẹ̀ Islam náà ní òye dà. Kàmá mọ̀rọ̀ kọ́lé ni.

ọlọ́dọ̀ sí ẹwà And that guy can want to more my responsibilities and after I'm a hule way emi hule ime na ha bịa na ụwa nyara imetụtụte ụwa njem ya akụrụ tụrụ anyị nwanyị ọtụ mgbe na-amasị pẹkẹ na ọgba pẹkẹ na bẹ́ẹ̀ ni ká ọkọ̀ tó mú nílò àwọn ilé yóò lùtí èyí ti bẹ̀. olóòtú ti sẹ́yìn sàkóso ní ẹ̀yàn ṣe wí ìwà kàlẹ́ ìgbà ìtẹ̀lẹ́ ìlú ní ìtumọ̀ àyà ọ̀rọ̀ ìyẹn ọ̀rẹ́ ọ̀rọ̀ ìlú náà. wọ́n tún mú ní ọ̀gá ìsàmì múná bìkí ìlà àhábáfẹ́ ìjọ ọmọ kàtítẹ lójú ònyè ẹ ẹta wà nà bẹ ẹta wà ìjọ ọkùnrin yẹn ọ ìjọ wọn yẹn ní tẹtù wà àpọ jàmbá ọkọ mẹwàá yìí bọ ìsìnkú ìmùnà yìí kí ọmọ náà. ayé ní ti ní ọlọ́wọ́ àgbẹ̀ yọ ọ̀yọ́ ìpín. àmọ́ anyi rìwáyà sọ́nà bẹ wà ìdá wà ìdá wà ìdá wà ìdá àkọ́ sọ́nà fàjà ìjọ ọ̀yá rẹ̀ lọ́mọ àmọ́ ọ̀rọ̀ mọ̀ nínú rẹ̀. náà. ọba rẹ náà ọyẹ òye nílẹ òye àgàgà òbí òbí yíyọ àbójú iléeṣẹ yẹn ọyọ ọba òye ọyọ náà kó lọ́ọ̀dà àti ọ̀rọ̀ ìlú yìí yẹn náà. يجب أن يسألك إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء omuli owa ebiire kono mishiriku kodro akola tuba hona shiriku wana chakaya kola shiriku mama shola hona heke pole kono ota egono ako ota egono ebe mama mama ame je ka anyi anyi sigma rono send question nono konye ne wa ikide ebe mam ebeji abikome etebile ẹ̀yẹ náà máa kọ́ èdè ilẹ̀ ìjà ọ̀nà wa. bẹ́ẹ̀ yà mú káwọ́ bẹ́ẹ̀ yà náà hẹ́wà bẹ́ẹ̀ yà ní kiri ọmọ ọ̀rọ̀ àṣẹ ọ̀hún náà yẹ kẹ́ ọ̀rọ̀ àṣẹ ọ̀hún náà yẹ kẹ́ ọmọdé ọba yà yẹ every me jealousness ọ̀nà ní ẹ̀rọ náà ní bẹ̀kẹ́ mu náà ó bí ehi wọ̀nyí ka yẹ èso tí o mọ̀ yìí ọ̀rẹ́ mi ọ̀nà sí bá ka yẹ ka yẹ ọ̀rẹ́ mi nà wà hó mẹ́ hẹ̀ wọ́n kọ̀ bẹ́ẹ̀ ní èzù lẹ́nu ó tún mú ní èzù lẹ́nu pa ọmọ mi kà ẹ̀kọ́ yìí wọ́n tún tún mú ní yìí ọ̀rẹ́ mi nà wà hó mẹ́ hẹ̀ tẹ̀yìn tọ̀sá bàmí ní bí ní tẹ̀wé tẹ̀wé àkàǹkà ɛyɛ wɔn nika yi ìmɛnɛ nisi bɛ hɛn yi ɛnyɛ na nisi mɛ ɛnɛmɛ yi yɛn wɔ na ɔfɛn yi sɔrɔ ɛfɛn na ɔsi mɛ ɛnɛmɛ yi fɔn tɔwɛ ti yi yɛn ayi yi sɔ oyi ti yi wɔn wɔ wɔn sɛ wɔn wɔ wɔn kɔ ɛwɔ kɔlɛ yɛn na ɛyɛ yɛn zu yɛ ɔkùnrin ama sɛ kɛfà amukɔ ɛwɛn ni ɔvɛ nne yɛn zu yɛ ọ̀nà kọ̀míyàn wọ́n fi ezinim asáwọ̀ ezinim asáwọ̀ mi lọ́tí tó mọ̀ ní ẹ̀wọ̀ àwọn ikú ní bàbá àmà àwọn lọ́wọ́ mọ̀ sọ́ọ̀sán wọ́n ahọ́ ọmọ ẹ̀ka nù wọ́n ahọ́ ní islam nù ọmọdé ọba ilé òṣèré yìí ilé òṣèré sèyí nù.

ẹni superior fún àfẹnẹ wà á jẹ ọjẹ nìyẹn. ọmọdé mọ náà abẹ́ni ní ètò epo ntòmúri ní nípa ìkìyà mọ̀ inú ntòmúri yẹn ní ráàyà náà ẹni supremacy ọ̀ni superiority tó ní gbèsè. wúni ká ẹ ẹ ẹnna she the same husband inú superiority yẹn wọ náà sókùpé ìfọ̀sà. abẹ́ni wọn náà yà sọ́kùpé yẹn bẹ́ẹ̀ kí yẹn. owó bọ̀ mí ìdí ẹni nínú ẹ̀rọ yẹn náà ẹ̀yẹ náà ẹ̀yẹ fọ́ọ̀kì tó ń wúlò this time also lóko ní òwú náà yìí náà sísù náà iṣẹ́ mi ní èlù náà náà tóntómi ọ̀nyẹ́ yẹn wà áyà

ìwúrí onye onye okwe ọrịa ọrịa sọ and isi kwe ọrịa sọ ọnọ mata ọnọ dịza mma ọnọ mma Ese na na ọnụ onye nsogbu a ọyị taa

by virtue of ilé onóńtò wòlí kẹnu èyí mùsù kí ni súpì ní èyí àmà ìrí àmì abọ́ọ̀lù kà máa Ama ọmọ yẹn ní èyí ẹ̀mẹ́ yẹn ní èyí ọkà rí àmì àmà bẹ hàrá àmì kẹwàá sùn n'e ní ẹnu sọ ọmọ akìkìnzir ụra èyí ṣe ọbìnrin haram ọbìn kàrí ọrùn kàwọlé ìsìnkú èyí ṣe ọbìn ìṣọ́nà àbá ọ̀rẹ́ yìí sì ọ̀rẹ́ èrè èyí ṣe ọbìnrin kàwọlé ìsìnkú ẹ̀kọ́ láti ohun tó mú nínú ẹ̀wọ̀n nínú ọ̀sẹ̀ rẹ̀ onínú ọ̀sẹ̀ rẹ̀ kàrí ìṣọ́nà àwọn wáyé ọ̀sẹ̀ mi sáǹfààní anki ne hadis a yɛyi ntwe ba ɛgye akara yɛ ɔ isu pene su ɛno so ɛno supɔ no isu pene su na ɛdwa bɛɛ ɛdwa nyawore ama bɛ ntu mu salasala ma aka ne ka enyom ni so enyom ni tumpa da asɛm anfa ne ne tuka ohia tam ya nyawore ama adi kɛlɛ yɛ dum gbam do su yɛn wa ɛsɛ mɛ ha ɛsɛ mɛ yi kyɛ wɔn amako mpaha anyanwụ anyanwụ nọọkụ mpaha bụ ebu kpasị na ọmanye amasị nke ẹwọ ẹwọ ịta. anyị dị n'ezi ka anyị kata anyị fụdị sọpịmenti dị n'anyị ọsị maka m ọdọ ọrụ ya ọrụ ọsị ike onwe anyị na-alọ ọgị. To the best of my knowledge akaki food supplement food supplement mẹ́rin ẹ̀ ẹ̀ rí bọ́ ọ the difference because questions ọ̀nà contradicting. I me akaki food supplement and nutrients And I ana ana àjẹ hẹ́ẹ̀ lọ́tọ̀ on the vitamins ana ọ̀kọ̀tọ̀ wọn ni ẹ̀ẹ́dì ní sọ́yìn náà rẹ̀ ọ̀yàn lè kí carbohydrate yà rẹ̀ rẹ̀ ni ewari ka eyi ani ewari yi ani na ewari kura ɛda ani na ɛwa afa na eyi ka wɔ carbohydrate ɛn so anyi vitamins ɛna wɔ kɔɔ ɛna twɛn wo esi supplement food supplement ɛna kudu onyi sɔɔri wura na eyi vitamins ɛna na ama yi bi sɛ ɛna yare da ɔgu yi na ɔwɔ wɔ ɔmo ba na ɔmo sɔlɔ sɔlɔ enu bɔ sɔrɔ ka ɔɔre sa dɔka ɔwɔla kó muri awɔ dɔw b'a lɛ sɔka alahuma zidna khayra minu ewo mori anagbe ɛdɛmu na sɔn mɛ tó ɔmu tɔ amu tó mori ohu nono nono complete nono hali fresh milk anakama ɛnɛ bɛ ɛyɛ nfa ɛkutɔ ɛdɛ ɛyɛ ɛyɛ nfa fi kɔ ɔman ɛdɛ ɛfi ma fɔ apan complete ɔtɔ mu ni owurɔ fɔ ɛɛ bɛɛbi adumu ntomo ni mu nka alahuma alahuma barik lana fi ma razaqtana wa zidna min ɛwɔ mori sɛ le barika tun so no mizan ne ye do a rɛ mɛ tora wa rɛ mɛ tora ne ye rẹ na tu mi wọn nọ mẹ mẹ tó a kọ yẹn ní yẹn hu ìkasa sẹlẹ omi yà ń sẹ bẹrẹ kọ yẹ na mo yẹn ní yẹn hu ìkasa àmọ àwọn sọ na náà wọn bọ ká ọmọ ọmọ báyìí kí lọ́nà fi máa rọra lọ́nà wọ́n zi na kọ́ yẹn mímu èwo ni ìsọ yẹn ní yẹn sẹ bẹrẹ kọ yẹ àtàlẹ́ yẹn yẹ gbúra wà mẹ́ẹ̀. Bọ́lá yẹn ń kàkà yìí. Àbísọ́tẹ́ ọ̀tẹ̀ ń ní ọmọ yìí rẹ̀ nà ílò.

metro metro so supplement ɛnɛ eh, food supplement mama kɔ ama jɛ ɔzɔ ɔnɔ kyɛn wo enisɔn awɔ kɔ kyɛn wo ɔdɔ kyɛn wo ɛn mama kɔ ɔba sɔ ɔkɔ ɛyɛ ka yi ɔmɛ ɔba aso wɛrɛ ko ɔba ɔba yi ama amɔlɛ kasi wɛ kɔ la ɛnɔ ɛnwa owó èdè ni ni o ɛnwa owó èdè ni múlò ɔba yà yi. No. I think it is the holy the Lord of the Universe, all your young era, and the Buddhist desire. One of me, one of you. One of you. I think it is the Arab Arab Arab Amen. Ọ̀nyà ni wọ́n. Àtàlọ́ náà lè wà wọ̀. Ọ̀yà ti bàa lè kó lọ́ba fẹ́ kó lórí ẹ̀ka tó lé lẹ́yìn rẹ̀. Ó lórí ìṣòro.

ọmọ sùn dìbí sùtọ̀ òdì àná ọ̀bùnà mọ́mọ́ àwọn òdì yá bá wọ́n mẹ́ka ọ̀rẹ́ nù àwọn kẹwọ́ sí wàjẹ́ ibè yọ. Mọ̀tò fẹ̀ntọ́ mọ̀ yìí àyè dìbì yí ọ̀dọ̀ lọ́ọ̀dì dìbì rẹ̀ rà. Àkókò sọ́ni lọ́ọ̀dì káyé ojú odu ha ẹ̀wà dùn múrí ko du ha ìyá mi ma àmàna ẹ̀ ní ìdíyìn wáyé àmàna ẹ̀ dì anyị ka da ọmasọmri kasozi du ha ọpa so ada ọrụ nne ọpa ọ ọ na-ewe apa ọ ọsiri dole ka

ozo ọtụ ya ọba na ọmịa nda ọba na ọmịa nda otu atụ na onye gosiki ọdụ okwuomiri ya na-abalị ọrụ anya nwụhịta ya ọrụ okwuomiri ya na-ebalị ụmụ akụ ọdụ okwusi ọrụ isi ọrụ ụmụ ụwa na ọdụ ramadan amasịrị ka okwuomiri ya na-ebalị anyị ruru n'ọba dị onwe ehi amasịrị ka sọbara ọnụ n'owusi sọrọ nwe wa na-abalị anaghị kɔnɔ yɔ. ɔn ne y'o ko mo ni esi sɔɔri ko n'o ko o mo ni ɔɔ ɔmɔ mi se ne mɔ an ma mɔ wala se na. olu n'o se k'i yɛrɛ ye kolo yɛrɛ yɛrɛ wa sɔrɔ. yɛrɛ ye. kolo a ne fa sɔrɔ o ɲɛna n'a ko dɔw b'a la k'a yɛrɛ ti kolo ɔsɛ yéwòlórí yéwòlórí sí bọ̀rọ̀ kúrọ̀ anabọ̀ anabọ̀ wa ẹgbẹ́ rẹ̀ dání dúdú lọ́dọ̀ rẹ̀ àdá yẹn la dúdú yẹn lẹ́dọ̀ rẹ̀ àdá yẹn lọ́yìn yéwòló ọ̀bá lè ṣe qualify wí tu ìyá lọ́kùnrin wọ̀ ìsàlà. masla tuntun mi islam ò sì ka oyi ọ̀ọ́yì ìbùsùn ló wọ̀ àmọ́ àbọ̀rọ̀ náà eléyìí ọ̀nyá òwò mi mebiri odidi òwò mi mebiri anya mkpóró dọ̀bẹ̀rẹ̀ ìyídò amára ase náà wọ ẹ̀rọ ní ọ̀nàbọ̀ká ọ̀hún ẹ̀rọ ẹ̀rọ ọ̀nọ̀rọ̀ fà ìdójú òbí wíì náà nàza òpónú tùdó yẹn náà ẹ̀rọ papa fà onye ní pápákọ̀ ọ̀nyẹ́ ráì oyídò onye anya ọ̀nìlẹ̀ ìzọ́nà oríkì òjá sẹ́mọ̀ ọ̀ká ayé bọ́bá mọ́ọ̀yà onúmùsọ́nà mẹ́rin èdè ìrẹ̀ ìrọ́bà mi ọ̀ọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni tó dúdú aláyẹ̀kọ̀rẹ́ mẹ́rin mọ̀ nyára ọ̀bọ̀n nínú mọ̀ sí ọmọ yẹn ń sẹ́wọ̀n dọ̀kú jẹ́ náà nìtújọ́ náà ama ojú yẹn náà máa kọ́ máa sà ọmọ ọmọ ọmọ ìjọ ẹ̀kọ́ mẹ́yìn mẹ́yìn máa wà lọ́kọ̀ mọ́ sọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni kí ojú ojú ojú ojú ojú sọ́kàn tó mọ yìí ilé rẹ̀ kìlẹ̀ èdè yọ̀ nìkan àbújọ máa wà dọ́gbẹ̀ ọmọ wọn náà kọ́ mẹ́yìn ọmọ wọn náà lè ní ìlú jẹ́ náà kúrò káńkọ̀ọ́ àńkọ̀ọ́ máa dì ní ọ̀rọ̀ ìlú ìjà náà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ́fúnà kọ ọba ní pápá ọ̀rẹ́ ṣùtá ni yes ọ̀hún lẹ́tùn tó mú rí mi ọ̀nà mi nánà ha ọ̀sá ẹ̀yìn ọ̀nyẹ ọ̀nyẹ nánà bí ṣe dìgbà ó ìlú jọ náà ogun sínú fọ́nà nàdà ọ̀nà mà dọ́nyà dé ìkújọ́ nàdọ́ yà bá káàkà àrẹwọ̀ṣọ́ náà yà ń bá ń bí ìbílẹ̀ ọ̀pá ana ne ma dɔka asudwa na ɔrɔ wɔn mi dɛ mi ɔno ma yɛ nsa ɛmu ma nyɛ ɔba awi anaasɔ mu dɔ ɛyɛ akunyi suru kyee enyiri yi dwɔnyɛ nɛ ɔdakari yi dwɔnyɛ nɛ ɛyɛ ka ɔka sɔtɔ ɛsɔ na yɛ nda ɔrɔ yɛ paa awa na ɛnɛ nifa. wọ́n wọ islam sílẹ̀ títẹ́ ẹ̀ náà lọ́kọ́ ló dọ́wọ́ yá òpinnu tó dúró àyàn bọ́nà lọ́sà àgókìrì sílẹ̀ islam sí náà lọ́ka yìí ẹ̀yìn wọn náà ẹ̀yẹ yàrá wọn ọ̀rẹ́ kàtẹ́ ẹ̀ ẹ̀díẹ̀ náà kúkúrẹ́ náà ẹ̀ ẹ̀ yẹn wa ayọ̀ yìí yìí yìí sinaba kaka yi weba ni full time ɔyi mi tuju ɔ uju ɔno na idɔba ɔwɔ naa. question náà ọ yíka ẹ ní àdúrà àwọn àdúrà yìí sọ ẹmu ẹmu fẹlẹ lẹna ẹna na ọwọ mi ti na yẹ tuma ọwọ ẹ yẹ ẹna mo tó mi sọ lọ sọ ọkùnrin ọwọ wa agbótó mi na na ẹ̀yẹ bá yín nàbí sọ ní yàrá bá yín nàbí sọ yàrá bá mú dada ojú ojú orí ọ̀rọ̀ lẹ́yìn ní nàmì dáàbí àkúnyẹ́ mú yẹ ọmọ mi mi bìlà ọmọ mi ti tọ́ ìyá náà ọmọ mi fòfin yóò obligation náà. ẹ̀yẹ náà ojú orí sọ̀rọ̀ ẹ̀wọ́n pọ̀ ní ìkàrẹ̀ ẹ̀wọ́ láti ọ̀tọ́ mú ní sọ̀rọ̀ tìyẹ́sẹ̀ láti ọ̀tọ́ mú ní sọ̀rọ̀ mẹ́rin kọ̀ọ̀kan mọ́ ọ̀yà ní inúwẹ̀ sí déédé ọ̀yà ní sí ọ̀yà ní èyí ọ̀yà ní inúwẹ̀ sí ọ̀dọ́kẹ́lẹ̀ kíra ẹ̀ ọ̀yà ní inúwẹ̀ sí òkè mẹ́rin ká nyẹrẹ ní ìmí ẹ̀ náà mú ní ìrìn tó ń rí èsì nìmọ̀dá àwọ́kọ́ ọmọ kó tó ìrìn ọdún ayọ́lọ́mọ ní ìdá níwọ̀n ayọ́lọ́mọ lè okú ọmọ pàdé ilé ìgboro wọn this has been my sister mẹ́tọ̀ ọ̀dọ́mọ ní ìbọn sí onímìwúrà rẹ̀ òkú lọ́dọ̀ máa ní òṣù pé ìṣẹ̀mọ́ máa máa fún kà mẹ́ẹ̀ ó lọ́mọ sọ ìdí islam náà usman ti n tó mori mi. anyị lè lóṣù fi ụdọ ọjọ ní ìlú fún ṣàkóso kẹrẹ wọn ní sọ ọgá àbílọrẹ àbíṣírìkù ìyẹn yóò ká ọlọ àgbáyà ọrọ lọrọ fún ọ ẹwẹ lọrọ ní ọwọ rẹ. Masulati ntoma ni. Yẹ ẹ wí ka yẹ ẹ yọ ọ̀yẹ́dọ̀ náà kọ́ náà ọ̀dá bóòbù ni ni tù ọ́yẹ́ lọ àbá kàá yọ. Wéé ṣe wúlò ṣe wọ ẹ́ lè mú àwọn àṣẹ mọ̀. Bọ́tú ṣe kíkan náà ó rẹ̀ wá. ọ wọn onye ẹ̀fẹ́ ló ṣe ní akan brothers ọmọ ìyàkúrẹ́ ètò ìtìrì rẹ̀ yẹn nìní náà máa yọ brother jẹ́ ní ìyàkó dípẹ́ máa yọ brother ìdí brother ìyàkó yìí ìjọ ìrà ka

omuli ọba ya yìí omuli ọba ya yìí abẹ́fẹ́ ẹ̀rẹ́ ní assignment a ìrìsí ṣe responsibility a amáwọ̀tọ̀ ọ̀rẹ́ ní ìrìsí ṣe ẹ̀ wọ́n kè ní yíyọ ọ̀nà lórí ìsú question o àányi kìíní lè yíyọ ọ̀nà kìíní lórí ìsú question ẹ̀ ẹ̀ àányi counter questions láti ohun tó it. ní ẹ̀tí ẹ̀sùn láti ọmọ ọmọ ẹ̀wọ̀ aṣọ yẹn náà wọ̀ká súnmọ́ sí ìdúsùnzù ọ̀nà ọ̀yà ni ẹ̀kẹ́ wọ̀ ẹ̀nà ha ó lòlá àmà àbíjọba àmà ahẹ́wà kẹ́ náà wà ó pẹ̀tẹ́ dúwà kúrẹ̀ kàmì sẹ́fọ́ yìí ọ̀nà sọ̀zọ̀ kúrẹ̀ tẹ́ ẹ̀kẹ́ anke fòfò ọ̀tọ̀ ní kùrán kawé lu àhọ́nú ẹni kùrán kawé lu eré sọ́ọ̀bù yẹn wà dáre yìí kẹyìn ọ̀yíyẹ islam wà zòóyè sèw àsúnjẹ́ ẹ̀dí kànyọ́mọ́ mẹ́ ló wà sẹ̀sẹ̀ bá káyé yé. wàláfi tàbá ọdún ọ̀nà ṣúdà wọn nà wà èdè ọ̀hún. ọmọ wa nyẹ ẹhúnrin náà ní káyé ọnyẹ ọmọ mi dúró dìbí ọnyẹ ọmọ mi kẹnẹkẹnẹ ọnyẹ ọṣọ òjò dà wọnyẹ wọn anyẹ ẹhúnrin náà dọ́ àbáyé kọ́ ọ̀mẹ́ kọ́ra àmì kan wá sí yọ wọ́n mú wá sí yọ. wọ́n mú àbí yọ ẹ̀wọ́ amásán omúlẹ̀ sí rere yìí àmọ́ ohun yìí tó a kọ̀ yẹn nẹ́ àhẹ́bà àmísírìkù àmàhánẹ́ àmàhánà wọ́n ayọ́ wọ́n àkáyọ̀ ọ́ òdò tó kàwá sẹ́nẹsẹ́nẹsẹ́ na kòózì àsọ́wọ́ gara àkáwọ̀ ìwọ́ àsọ́wọ́ kiri sẹ́nẹ̀ ẹ̀wọ̀rọ̀ tó wúlé yìí. wọ́tún tó mọ̀ nínú ṣeré anasọ́rọ̀ àwọn aláìkẹ́ ahọ́nà ẹ̀rà ẹ̀rọ tó mọ̀ níka ọ̀rọ̀ náà máa ha ẹni tó ló àkọ́gbá mẹ́lẹ̀ ẹ̀rà ẹ̀ṣọ́ kan iná kan ẹkú yẹ bẹ̀rẹ̀ bá ẹ̀ṣọ́ lọ́mọ́ wà pẹ̀lú ẹ̀dọ̀mù yìí forty days wọ́n mú sẹ́wọ̀n ọ̀hún ọ̀hún dọ̀mù ozo osi nima ina kaka nima n'ọyọ omori ọha ya ma. yóò sì kí ẹwà aṣọ yẹn lẹ́jà ọ̀la ọmọ ní wọn àti ìjọba ọmọ náà láì ní kàtà ọkà lóru yẹn lọ rẹ. náà. kó o ní ní ọ̀rọ̀ ìlú kàtà ọ̀há ní ọ̀sán náà lẹ́yìn ní ọ̀gá òkú yìí. òṣùwọ̀n tó ń tó wọ̀ yìí. ọ̀rọ̀ wẹ́ẹ̀yìn náà kàtà bábẹ̀ ọ̀rẹ́ láfẹ́ wakagura omuri amasirika weebuza iriso n'omuri kunoso na nkata eneako onore no iriso n'omuri kunoso amabaina nkata onore gura na hune wanaine labea wee na nkata ama weena iriso n'omuri kunoso wagura omuri oyenaamaina nkata dɔw le yi sɔnɔ ɔ didi nɔ le yi sɔnɔ mori kɔnɔ sɛ ama dɔw ɛma nyam kata ɔnɔ kuro mori le huna agbɔyi kɔtɔ mɔ yi ama ɛwɔ ama yi lafiya du nɔ le yi sɔnɔ mori kɔnɔ si ɔnɔ ne kata ɔyi ne lafiya ama ɔnɔ guri sɔnɔ mori kɔnɔ si ani ɛwɔ kuro mori huna náà ní ọmọ náà sí èyí nà. ayé yóò sì ní lẹ́jà ọ̀gá wà aṣọ ya ojú mo sọ lára sá wo bí a lè jù ní ẹnà ọ̀jà ẹni wọ̀n ayọ̀yà ní ọ̀nà ọ̀nà ọ̀wọ̀ ààrẹ ẹ̀wọ̀n ayé wọ́n ẹ̀ka àtọ́ ẹ̀rọ. sọ láti ní ohun tó wò ní yìí akọ̀rìnyára àmìkà yẹ abánibìrẹ̀ ní lọ́yà abánibìrẹ̀ ní lọ́yà àwọn àkàyọ̀rọ̀ tó kúre ní àfọlẹ̀kọ́rẹ̀ ká ní mẹ́lẹ́sì ọkà ó àjẹ́rọ̀ náà kà wà áwọn àwọn náà wà àkẹ́rẹ́ àwọn àkàrà yẹ rọ̀ àbùkù kúre ní ìfọwọ́. Gbọ́dọ̀ tó mọ̀ nígbà.

ọ̀jẹ́ hẹ́nà ẹ̀rẹ̀ ni wọ́n ṣe ní tù bẹ́ẹ̀ á kọ̀mpó náà bẹ́ẹ̀ á kyẹ̀ ẹ́ dọ́yìn mọ̀ wá sí i láti ọ̀tọ́ òmùrí ni. asẹ́mbìn káàdì anábọ́jà hàn tó òmùrí lọ́dọ̀ ọ̀já hì islam. àwọn ah, ọ̀sẹ̀ pọ̀ ní àkàrà aha ahono koko ase pɛ ɔkumi o umera umera yi ni islam dɔka hɛ aho yɛ kisɛ yɛ ka ha o inu wɔn no so yɛ no ka o ɔno kata ho ni ahɛ inu wɔn no so yɛ islam dɔka hɛ ayɛ yi ka irekye oyikye irene ɛnyi mama ama ha ɔdi and islam o hyɛ irekye oyikye. ìrìn ẹni ẹ̀rọ ni dáadáa bọ́ọ̀ beautify ahẹ́ bọ́ọ̀ máa họ́ him and islam ló ṣe ọ̀nà mi káwééré kàyí ní islam yìí ìjọ ni na lọ́nà lọ́nà ọ̀kùnkù kẹ́ẹ̀mẹ̀mẹ̀ ọ̀nà mi káwééré káhánà máa kọ̀mpó máa ní kọ́ra àkùnrin àbáwí nínú ọ̀kẹ́rẹ́ islam èsì kéèlú ọ̀bá kárí rẹ̀. wenyu mmiri ọchịrị ideki duru ọchịrị ndị nzuza anaghị atafahush wee nyụghị jọzọmọ na enyi na nwaja ana ena ayọrọta na amalidede ọ ya kpọrọ wee enyi ọka yi ọka na kene ẹ̀yìn ìwẹ̀ni tó mọ̀ yí ìgbàkan. النصب الشعراء أمرك والشعراء يتبعهم الغارون ألم ترى أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون أمريكا أيه يعني، أو يرد هلمي أذن أنا لا أدري أنا سعصرا إذا إذا جاء هذا كندا له alantɔma nam bi kuli waadi yahimu ankɛwé de kɔjá hɛ ɛyin dɛ mɛma nubɔ nɔ ɔjá hɛ ɛyin wɔn nubɔ nɔ ɛyin dɛ ɔbi tubɔ nɔ lọtún tó mu tọ́nà yẹn nínú tọ́nà yẹn nínú tọ́nà yẹn fi dán tẹ́lẹ̀ yẹn fi dán ẹ́ tàmá gẹ tẹ́lẹ̀ yẹn gẹ tàmá kányọ tẹ́lẹ̀ yẹn kányọ. ẹ̀rí mi ń wọ́n wọ́n wọ́n dá wà á lọ́mú yẹ kọ́ lóra má lọ yẹ pàlú ɛnna ɛrɛ ɛkɛn ɛrɛ ne nɛɛma mɛ dɛ ɛka ɛrɛ ne ɛkɛn nɛɛma mɛ dɛ ɛka dɛ ɛka yɛ ɛnna nɛɛma mɛ ɛnna ɔmo nipa nyata no dɛ ɛla labi na amano wa amina sala ha ɔmo ni ɔba nyata ni ɔna ta ni ni dɛ nnɔja yɛ adama gbɔɔ dɛrɛ mu kɔrɔ yɛ dɛ dɔ de yiri sɛ ɔmo ni konosi ɔno no to ɔmo ni ka asa mɛ ɛna hɛ ne

ama ka kene kene o mede wei de eku ma kene de ki ọchile ikofur ọni shirk esi nima lọtọ tó mo yìí sẹyìn àwọn ẹnà ama anyi ahịrị ọyẹ méjì ama ahụhụ bẹ nnere enye wulu hmm. ama sẹyìn ọyẹ ọdẹ lọsọ ọyẹ ọdẹ. ẹnumunu adéyìn kóòtà ọsẹrọ ọyẹ dẹm dọsẹrọ ọyẹ rọwọ anyi ataro nyara ama mẹrẹ mẹrẹ ti hadith ọbi alihikmatu aka alihikmatu dọọlatu mọmin aina ma wajada ha akala ẹ irọ irọ irọ ma sẹrọ ọyẹ dẹ ẹsẹrọ ọyẹ rọwọ nínú igbó kòmòrì irọ àtọ àbọ ọyẹ rẹ lọkọ. ọ ga hadithu sahih ẹ́ anyị sẹ́nu ríṣẹ́ ní fẹ́ni ẹ̀wọ́n ní hadith anásọ yìí lọ́tù ètò orí mi yútil hikmata inú tí ní kúrọ̀ ń bẹ yútil hikmata man yẹ a wọ́n man o hikmata fakọ̀d òtí àfẹ́yọ̀ kẹfẹ́ ọmọ orí kò ní mẹ́fẹ́ ní ọmọ ìsìn rọ́ọ̀yẹ̀ pẹ̀lú bòrò ìrọ̀yọ̀ bòrò akɔnɔ nɔnɔ wɔmɔ yi wɔmɔ yi ka lukmata ɔnu na ɔmuli ɔsi lɛ ɔkpɔ ɔyɛ kɔsɔtɔ ti a ɔyɛ wɔn sɛpi ɔnu muli ɔnu wa mɛɛ la ɔnu wa mɛɛ do gbooro ɔnu wa asi ɔyiza mɛɛ za muli ɔnu wa wasi ɔyiza mɛɛ za nini amiin alahuma alahuma haka bi ɔmɔ ɔlɔdi yɛtɛ yɛ akarɛ yɛ ɔ ijuku ayi yɛ ikiko mɛ ramat ayé ti kì í kó ilẹ̀ ẹ̀rọ ọ̀kà ẹ̀ ọ̀nùmìnira ẹ̀rọ yẹ àfihàn èyí lórí kí níbo tu àwọn branch ẹ̀yìn lọ́gbọ́n jẹ́ branch ẹ̀yìn buhari owó èrè one one thousand ẹ̀yìn one thousand ẹ̀yìn five hundred ẹ̀ on social media ní ìwé yẹn náà ti dé mùsùlùmí tó mú rí mi. jòló ní màá ní ọ̀dọ́ kẹlẹ̀ ìjọba náírà ọ̀hún ẹ̀ náà ṣíṣe ìwọ ẹ̀kẹ̀rẹ̀ ọ̀hún. Ọ wa kátàrà wọn kàwọn mínísítà yà ní sẹ́kẹ̀tì tí ní ọ́fíìsì ọ́fíìsì ọ́fíìsì ìdáná yìí ti lọ ṣọ́ọ̀nà ayọ́ wàá ṣọ́ọ̀nà lọ́kà ka òtẹ́yìn táyà òtítẹ́yì èyí wàá kọ́lá ụlọ ọsọ lọ́kẹ̀rẹ́ àkùtẹ́ ayọ̀ wàá tó yí ọ̀rọ̀ wọn lè pè á lọ́sí tẹ́lẹ̀ òkú yíwá tẹ́lẹ̀ àwọn ọ̀rẹ́ lọ́dọ̀ tẹ́lẹ̀ ọmọ nìyà wúlò sí èyí náà yàrá kàkà àwọn mẹ́rẹ̀ àwọn àṣẹlẹ̀ tuntun omuli ọba yà báyìí allahumma arina alhaqa haqqan warzuqna ittibaa wa arina albaatila baatila. وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام المسلمين سوءا فصلت عليه زنة جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصرف الخذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهلك المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي الظالمة إن أخذها لمن شديد اللهم رحمنا فإنك بنا ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جاء به المقدر انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنه وهيرا ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. ونستعين بك فأعنا ونستعيذ بك فأعذنا ونتوكل عليك فاكفنا اللهم اكفنا هم الدنيا والآخرة خطاب مجده عنا يا ربنا خير ما جزيت به نبيا عن قومه ورسولا عن رسالته اللهم كما آمنا به ولم نره فلا